jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa ẹni mímọ́ Ísírẹ́lì agbé ga yìn lógo ọlọ́run gba ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ yín o ọlọ́run ọ̀run bàbá Jésù Kristi olúwa wa ẹ bá wa sọ̀rọ̀ bíbí látètè kọ́ ṣe sáà ni ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run tún wá sọ́ra rẹ jáde o kí gbogbo ògo àmín àyànfẹ́ mo kí yín káàbọ̀ sí abala ìrere náà ń lórí ètò wa ẹ ọjọ́ ìsinmi ó ti tó bí ọ̀sẹ̀ bíi kan sẹ́yìn tí a ti sọ̀rọ̀ bíi ọ̀sẹ̀ bíi kan sẹ́yìn la sọ̀rọ̀ lórí àkòrí gbòòrò tí mo pè ní ọkùnrin kan tí à ń pè ní Jésù aramọ̀dá ọkùnrin kan tí à ń pè ní Jésù ní àkòrí ọ̀rọ̀ tí a fi bára wa sọ̀rọ̀ kẹ́yìn lórí ètò lónìí a máa tẹ̀síwájú lórí àkòrí tí a rí nínú ìwé ìrere lúùkù orí kẹjọ ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n the gospel according to st luke chapter eight verse twenty-five ó ní ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dà bí ẹ̀rù tí ń ba gbogbo wọn tí a sì ń ṣe wọ́n wọ́n bi ara wọn pé irú ọkùnrin kí ni èyí nítorí ó bá ẹ̀fúfù àti ríru omi wí wọ́n sì gbọ́ tirẹ̀ àkórí ọ̀rọ̀ tòní tá a fi jọ ọmọ kẹ́kọ̀ọ́ òun náà ni mo pè ní ìgbàgbọ́ yín dà where is your faith ìgbàgbọ́ yín dà arákùnrin tó lórí ọ̀fẹ́ láti máa wò mí tó sì ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ arábìnrin ń tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ń gbọ́ yìí ìbéèrè ńlá tí ọ̀rọ̀ ọlọ́run béèrè lọ́wọ́ èmi pẹ̀lú yín rèé o ẹ̀yin bàbá àti màmá ẹ̀yin ọlọ́mọdé láti lágbà tẹ́ ń gbọ́ mi ìgbàgbọ́ yín dáa ẹ̀yin kìrìsìtẹ́nì níbo lẹ fi gbàgbọ́ yín sí ṣé gbàgbọ́ yín ò ti máa mẹ́hẹ̀ ṣé gbàgbọ́ ò ti máa dòkú mọ́ yín lọ́wọ́ ṣé gbàgbọ́ ò ti bọ́ sọnù jésù olúwa wa ló béèrè ìbéèrè ńlá yìí o nínú ìwé ìrere lúkù orí kẹjọ ẹsẹ̀ twenty five ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dáa. where is your faith nírú àkókò yìí nínú tẹ́ ń là kọjá nínú tẹ́ ń dojú kọ nínú làásìgbò ayé ṣé gbàgbọ́ ò ti bọ́ sọnù mọ́ yín lọ́wọ́ nídìí kí là á jẹ kí là á mu ọ̀nà wo ti bọ́ sọnù mọ́ yín lọ́wọ́ eléyìí náà ni ìbéèrè Jésù olùgbàlà òun ló lọ́wọ́ wa o ìbéèrè Jésù olùgbàlà ni bó ti ń béèrè lọ́wọ́ yín náà ló ń béèrè lọ́wọ́ mi bó ti ń béèrè lọ́wọ́ mi ló ń béèrè lọ́wọ́ gbogbo ayé ló ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà pé ìgbàgbọ́ yín dáa ó ń béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn tí wọ́n ń porúkọ rẹ̀ mọ́ lára ó ń béèrè ìbéèrè ńlá ó ń béèrè lọ́wọ́ ọkùnrin ó ń béèrè lọ́wọ́ obìnrin pé ìgbàgbọ́ yín dà where is your faith alàgbà níbo ni ìgbàgbọ́ yín wà ẹ̀yin díákónì obìnrin yìí àti díákónì ọkùnrin yìí níbo lẹ fi ìgbàgbọ́ yín sí ẹ̀yin olùṣọ́ àgùntàn níbo ni ìgbàgbọ́ yín wà ẹ̀yin wòlíì sísìnyìí níbo ẹ fi ìgbàgbọ́ yín sí gan-an ọ̀pọ̀ ló ti mú gbàgbọ́ rẹ̀ kúrò lọ́dọ̀ Jésù olùgbàlà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti fìgbàgbọ́ yín kọ̀ǹkan mi ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti dojú ìgbàgbọ́ yín kọ bòmíì ṣé gbàgbọ́ yín ṣì wà lójú ọ̀nà ṣébi Jésù ni ẹ fi gbàgbọ́ sí náà nígbàgbọ́ ọ̀hún ṣì wà àbí gbàgbọ́ ti bọ́ sọnù mẹ́yìn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣì ń lọ ṣọ́ọ̀ṣì ni ẹlòmíì gan wọ́n ṣì ń pè ní ìránṣẹ́ Ọlọ́run ni òun gan mọ̀ pé òun ti di ìránṣẹ́ Ọlọ́run àná ó mọ̀ pé òun èṣe ìránṣẹ́ Ọlọ́run mọ́ torí wọ́n pé gbàgbọ́ òun gan ò sí lọ́dọ̀ Ọlọ́run mọ́ ṣùgbọ́n torí pàṣírí rẹ̀ ò tí tú wọn ò tí mà wọ́n á sì máa pè pé ẹni ọlọ́run ni ṣùgbọ́n òun ti kára rẹ̀ mọ̀ pé kò sí gbàgbọ́ lọ́wọ́ òun mọ́ ṣé gbàgbọ́ ò ti bọ́ sọnù lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ìbáyìí ṣé gbàgbọ́ ò tí ì sọnù máa yín lọ́wọ́ torí Jésù olùgbàlà ló béèrè rẹ o ìbéèrè tó béèrè lọ́wọ́ ọkùnrin àtobìnrin ìgbàgbọ́ yín dà where is your faith nínú ìdojúkọ rẹ níbi iṣẹ́ níbo lo fìgbàgbọ́ rẹ sí nínú ìdojúkọ rẹ nínú ìgbéyàwó níbo ló fi gbàgbọ́ rẹ sí ǹjẹ́ o ti gbàgbọ́ ṣé o gbà pé o ti tán náà nu o gbà pé kò sọ́nà àbáyọ mọ́ nígbà wọ́ wò tí tí tí tí tí tó ti ń pẹ́ tó ti ń wojú ọlọ́run fọmọ rere kò tí ì dá ọ lóhùn òótọ́ ni ló ti lò bí ọdún bíi mẹ́wàá nílé ọkọ o sì tí ì bímọ ṣé gbàgbọ́ òun ò ti wá ṣá báyìí ṣé gbàgbọ́ òun ò tí ì bọ́ sọnù ṣé ẹ sì gbàgbọ́ pé ọlọ́run tó dá Sárà lóhùn ó sì wà síbẹ̀ láti dáhùn yín náà lóhùn báyìí arábìnrin tó ń gbọ́ mi ǹjẹ́ ọ gbàgbọ́ pé ọlọ́run kan náà tó dá náà lóhùn jọ́ sí bó tilẹ̀ pẹ́ nílé ọkọ kó tó ṣàbíamọ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn hannah padà ṣàbíamọ ǹjẹ́ o gbàgbọ́ pé wọn náà ó ṣàbíamọ ṣé gbàgbọ́ rẹ ò tí ì sọnù mọ́ ọ lọ́wọ́ níbo lẹ fi gbàgbọ́ yín sí kan ló ṣẹlẹ̀ kó tó di pé jésù olùgbàlà béèrè ìbéèrè yìí àwọn ọmọ lẹ́yìn ló sì béèrè lọ́wọ́ rẹ̀ àwọn disciple rẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn àwọn kìrìsìtẹ́nì ni disciple jésù olùgbàlà àwọn tí wọ́n gba jésù lólúwa àtolùgbàlà àwọn tí wọ́n kọ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n sọ wípé ayé mi rèé mo yọ̀ǹda rẹ̀ fún ọ jésù olùgbàlà àwọn tí wọ́n gbàgbọ́ nínú ikú àtàjíǹde rẹ̀ àwọn tí wọ́n gbàgbọ́ pé torí wọn ló ṣe wá sáyé àwọn tí wọ́n gbàgbọ́ nínú ìrúbọ tí jésù ṣe ní káfárì àwọn tí wọ́n wá jókòó ti ẹ̀kọ́ jésù yìí tó ń wo ìwà àti ìṣe rẹ̀ tí wọ́n sì ń ṣe tí wọ́n fi ń ṣe àwòkọ́ṣe tí wọ́n ń tẹ̀lé tí wọ́n ń pa òfin àti ìlànà Kristi Jésù yìí mọ́ àwọn ni à ń pè ní Kristẹni àwọn yìí gan lọ́mọlẹ́yìn Jésù olùgbàlà àwọn yìí ni àwọn onígẹ̀ẹ́sì pè ní disciple àwọn wọ̀nyí ni Jésù ń bá wí ní kòríta yìí àwọn ọmọlẹ́yìn àkọ́kọ́ ni Jésù dojú ìbéèrè yìí kọ ìbéèrè yìí wá tàn títí dọ́dọ̀ àwa ọmọlẹ́yìn ìsinsìnyí wípé ìgbàgbọ́ yín dáa where is your faith nínú ìdojúkọ rẹ nínú ìlàkọjá rẹ where is your faith in your persecution where is your faith nígbà tí àwọn èèyàn dì pàǹpá tí wọ́n dìtẹ̀ mọ́ ọ ó tọ́ èèyàn ọlọ́run ni ọ́ ní tó ò ṣe náà ló ṣe yìí níbo ni gbàgbọ́ rẹ wà wọ́n ti fi ìyà tí ò tọ́ sí ọ jẹ ọ́ ṣé ò torí bẹ́ẹ̀ sọ̀gbàgbọ́ náà àní wọ́n ti fi ìyà aláìṣẹ̀ jẹ ọ́ o ò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n wọ́n tí o ti jìyà aláìṣẹ̀ ṣé o tí ì wà sọ́gbàgbọ́ nù ǹjẹ́ o kẹ́kọ̀ọ́ lára àwọn ọmọlẹ́yìn àkọ́kọ́ tí wọ́n tiẹ̀ sọ wípé ó dára ká jìyà nítorí Jésù olùgbàlà pé ká má ṣe jìyà gẹ́gẹ́ bí arúfin ṣùgbọ́n ká jìyà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù ká jìyà nítorí ìhìnrere ẹ kí wọ́n tiẹ̀ purọ́ mọ́ wa nítorí ìhìnrere ṣùgbọ́n ká má ṣe jìyà gẹ́gẹ́ bí arúfin ǹjẹ́ ẹ ti nígbàgbọ́ bẹ́ẹ̀ ǹjẹ́ irú ìgbàgbọ́ yẹn ṣì wà lọ́kàn àyà yín ṣé gbàgbọ́ òun ò tí ì sọnù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rèé o tí jésù fi béèrè ìbéèrè yìí nínú ìwé ìrere lúkù orí kẹjọ ẹ jẹ́ n láti ẹsẹ̀ kejìlélógún sí ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n ó ní ó sì ṣe ní ijọ́ kan ó sì wọ ọkọ̀ kan lọ tí òun ti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí àwa kí ó rékọjá lọ sí ìhà kejì adágún wọ́n sì ṣíkọ̀ lọ in the journey of life when you are trying you know, to to scale a new height in Jésù ń gbìyànjú láti ṣe ń bí ó wí ọmọ ẹ̀yìn pé ẹjẹ́ kejì èyí a ṣe ń náà ti tó ẹjẹ́ ẹjẹ́ advance ẹjẹ́ ká kejì ẹjẹ́ ká the journey of life nínú ìrìn àjò rẹ láyé nígbàkúgbà tó bá ó yẹ kí ìwọ pẹ̀lú náà tún lè ní ìtẹ̀síwájú ìjì ayé yóò dìde o àwọn agbára kan wọ́n sọ wípé àwọn ò ní gbà o torí pé ojúbọ̀rọ̀ kọ́ là fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ hmm. torí pé ní Jésù ní àyín ó ń báṣẹ́ ìrànṣẹ́ rẹ̀ lọ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn wọ́n sì ti ṣiṣẹ́ ìrànṣẹ́ lápá abìkan ló wá ní ó dáa ẹ jẹ́ á tẹ̀ wájú nínú ìtẹ̀síwájú ẹ̀dá èèyàn á ní dojúkọ ẹ ń bá fẹ́ gòkè ó yẹ kó máa retí ìlà kọjá àbẹ́ ń bá fẹ́ jẹ́yàn láyé ó mọ̀ yẹ ó retí ìlà kọjá ó mọ̀ yẹ kóun náà máa retí ìdojúkọ torí wípé àwọn nǹkan kan ò ní fàyè gbà á táwọn iléèbó ń pè ní challenges àyànfẹ́ níbẹ̀ ni àá ti máa ń dán ìgbàgbọ́ ẹni wò bóyá ẹni sì nígbàgbọ́ ǹjẹ́ ẹ ti gbàgbọ́ báyìí pé ẹ lè padà dókè tẹ́lẹ̀ ń lọ ǹjẹ́ ẹ sì nígbàgbọ́ nínú Jésù olùgbàlà pé ó sì máa ń wo ní sàn pé ó sì ń gba nílà pé kò sí ní tí Jésù olùgbàlà ò lè ṣe nínú ìtẹ̀síwájú wọn Jésù wí fún pé ẹja ré kọjá ní ẹsẹ̀ twenty three ó ní bí wọ́n sì ti ń lọ ó sùn ìjì ńlá sì dé ó ń fẹ́ ní ojú adágún wọ́n sì kún fún omi wọ́n sì wà nínú ewu in the journey of life when you are trying to go up higher tó bá ń gbìyànjú láti gòkè tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ìrìn àjò àwọn ewu yóò dìde nínú ìrìn àjò láyé ewu lọ́tún ewu lọ́sì àyànfẹ́ bá nínú ìwọlé àti ìjáde nínú ewu là á ti ń wọlé nínú ewu là á ti ń jáde nínú ewu là á ti ń sùn nínú ewu là á ti ń jẹ là ti ń mu ṣùgbọ́n Jésù olùgbàlà ò kọ̀ọ̀kan fi wá lẹ̀ níbo ni ìgbàgbọ́ yín wà Jésù wà nínú ọkọ̀ pẹ̀lú wọn ó ń sùn ṣùgbọ́n ìjídé wọ́n sì wà nínú ewu ní ẹsẹ̀ twenty four wọ́n sì tọ̀ wá wọ́n sì jí wípé olùkọ́ ni olùkọ́ ni àwa gbé e. nígbà náà ni ó dìde ó sì bá èfúfù ọ̀hún ríru omi ó sì bá èfúfù ọ̀hún òun ríru omi wí wọ́n sì dá ìdákẹ́rọ́rọ́ sì dé. nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí jìde lójú àgbà mi Jésù àtàwọn ọmọ ẹ̀yìn ni wọ́n jọ síkọ̀ náà jọ wà nú ọkọ̀ wọ́n jọ ń rìnrìn àjò wọn fẹ́ rí kọjá sápá kejì wọ́n ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìrànṣẹ́ ṣùgbọ́n àwọn ìpèníjà dìde ríru omi dìde ẹ̀fúùfù líle dìde ìjì dìde lójú àgbà mi ṣùgbọ́n Jésù ń sùn tiẹ̀ torí gbàgbọ́ Jésù òyẹ ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò dòdò Jésù ìgbàgbọ́ tó dájú ni Jésù ni Jésù gan-an pè ní gbàgbọ́ Jésù orísun ìgbàgbọ́ òun sùn nú ọkọ̀ ìgbàgbọ́ rẹ̀ ò lè yẹ̀ àwọn ọmọ ẹ̀yìn tí gbàgbọ́ wọn ò tí ì dojú àmì àwọn tí wọn ò tí ì dàgbà nínú gbàgbọ́ àwọn wà nínú hílà hílo wọ́n wà nínú ewu wọ́n rí wípé inú ewu làwọn wà ṣùgbọ́n nínú ewu yìí ni Jésù ti ń fẹlá níbẹ̀ lòun ti ń sùn tóró mọ̀ pé ewu ò lè borí òun àwọn ọmọ ẹ̀yìn wá jí Jésù olùkọ́ni olùkọ́ni àwa gbé gẹ́gẹ́ bí n ta sọ lónìí gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì bó o lẹ́yìn pẹ̀lú ṣe ń hùwà sí ti ń ṣẹlẹ̀ láyìíká yín nígbà tí ìjì dé kí ni ìhùwàsí rẹ nígbà tí ìdágẹ́gẹ́ ọrọ̀ ajé dé kí ni ìhùwàsí rẹ how do you react hmm? what is your reaction hmm? to negativity to problem hmm? to storm of life how do you react wọ́n wá bá jésù àwa gbé ṣé ó máa wo wà báyìí ni àyànfẹ́ nígbà tí wàhálà bá dé kò síbi míì tó yẹ kó o lọ ju ọ̀dọ̀ jésù lọ àwọn ọmọ ẹ̀yìn ò kígbe pé òrìṣà lé wọn wọ́n ti gbàgbọ́ òrìṣà lé wọn ṣùgbọ́n wọ́n mọ̀ pé jésù yìí òun gan lórísun gbàgbọ́ ẹni tá a lè gbàgbọ́ nínú rẹ̀ ni wọ́n wá jí jésù olùgbàlà jésù sì dìde jésù bá ẹ̀fúùfù ohun ìjì ohun rírú omi ó bá a wí lójú ẹsẹ̀ ìdákẹ́rọ́rọ́ sì wà jésù ni mò ń bá ìjì wí òun lórísun ìgbàgbọ́ nígbà ìjì wá dákẹ́ tán ẹ wá máa gbọ́ ọ ní ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n ó sì wí fún wọn pé ìgbàgbọ́ yín dà jésù ń retí pé àwọn gan náà bá tiẹ̀ ti wí fún pé ìwọ ìjì dákẹ́jẹ́ bí o ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìyá arákùnrin àtàrábìnrin bóyá ìwọ náà lè lanu rẹ sọ wípé ìwọ ọ̀jì ayé mi tó ní kí n má kọjá ó yá dákẹ́jẹ́ lórúkọ Jésù torí bó o bá lè wí pẹ̀lú gbàgbọ́ bí ìwọ pẹ̀lú ò bá lè gbàgbọ́ nínú Kristi kó sì bá ìjì wí á jẹ́ wípé o wà lára àwọn tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ìgbàgbọ́ yín dà where is your faith? I hope you've not lost your faith. ṣé o tí ì sọ gbàgbọ́ nù? ṣé gbàgbọ́ ò tí ì dòkú ṣé ò tí ì dọ̀lẹ nínú gbàgbọ́ ṣé àwọn tó ń dojú kọ ìṣe kò dẹ́rù bà ọ́ ṣé gbàgbọ́ rẹ ṣì wà wípé o lè borí wọn ẹ já tẹ̀síwájú torí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ níbí irú rẹ̀ ṣẹlẹ̀ náà nínú ìwé Jónà ẹ já wo wòlíì Jónà nínú ìwé Jónà ẹ já wo ohun tó ṣẹlẹ̀ ń torí òun náà nírú ìlà kọjá bẹ́ẹ̀ bó o làwọn àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́jọ́ náà bó o nà pẹ̀lú bó o ni wọ́n ṣe hùwà sí i bí ìgbàgbọ́ bá ti lè ṣàìsàn àyànfẹ́ nípasẹ̀ wàhálà nípasẹ̀ ìjìyàyé nípasẹ̀ ìṣòro ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé yóò ṣe àkóbá fún ìrètí when the when the faith is sick through tribulations with through much of tribulations and storm of life it will surely affect hope there will be hopelessness ireti yóò yóò yóò mẹ́hẹ torí pé ìgbàgbọ́ ti ń ṣàìsàn ṣùgbọ́n nígbà tí ìgbàgbọ́ bá dúó ìrètí òun pẹ̀lú náà dúó àyànfẹ́ ẹjá wo ìwé Jónà káwọn tó ṣẹlẹ̀ sí nígbà Jónà tóun náà sá kúrò wájú Olúwa ìwé Jónà orí kìíní ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ fifteen ẹ lè kà á nínú ilé ó ṣe ṣe ká má lè kà á tán ó ní ṣùgbọ́n Jónà dìde láti sá lọ sí tásìsì kúrò níwájú Olúwa ó sì sọ̀kalẹ̀ lọ sí Jópa ó sì rí ọkọ̀ kan tí ń lọ sí tásìsì bẹ́ẹ̀ ni ó san wo ọkọ̀ ó sì sọ̀kalẹ̀ sínú rẹ̀ láti bá wọn lọ sí tásìsì kúrò níwájú Olúwa àyànfẹ́ níbi bó bá ti mú gbàgbọ́ rẹ kúrò lọ́dọ̀ Ọlọ́run bó ló fẹ́ mú gbàgbọ́ rẹ lọ Jónà fẹ́ sá kúrò níwájú Olúwa níbo ló wá fẹ́ sá lọ ṣéwájú sátánì ló fẹ́ sá lọ ni níbo ló fẹ́ bó o bá ti nígbàgbọ́ nínú jésù olùgbàlà níbo ló fẹ́ fìgbàgbọ́ rẹ sí ṣénú òkúta ṣénú ère gbígbẹ́ tí ò lè gbára rẹ̀ ṣé nínú ẹni tó kú tí ò jíǹde ló fẹ́ fìgbàgbọ́ rẹ sí bó o bá lè fìgbàgbọ́ rẹ sínú àjíǹde àti ìyè ẹni tó kú lórí igi àgbélébù tó sì jíǹde lọ́jọ́ kẹta níbo ló kù tó fẹ́ tọ́jú gbàgbọ́ rẹ̀ sí Jona rò pé àtúríbòmíì tóun lè sá sí ó lóun fẹ́ sá kó òun wájú olúwa ẹgbẹ̀rún sàámú rẹ̀ wá lè sá mọ́ ọlọ́run lọ́wọ́ bí àyànfẹ́ níbo lèèyàn fẹ́ sá lọ tójú ọlọ́run òde hmm? níbo lèèyàn fẹ́ sá sí tọ́lọ́run ò mà níbo ló fẹ́ fìgbàgbọ́ rẹ̀ sí tójú ọ̀dọ̀ ọlọ́run lọ ẹ ń bá kọ̀ tó lóun ò fìgbàgbọ́ sínú Jésù ibo ló kù tó fẹ́ fi sí ń bò bá ló fìgbàgbọ́ rẹ sínú àjínde àti ìyè ṣé ṣe ẹnu ẹni inú ẹni tó kú tí ò jínde ló fẹ́ fìgbàgbọ́ rẹ sí ẹni tó ń gan ò mà tí ò mọ ibi tóun ó yọrí ìrìn àjò ọ̀hún sí ṣẹ́ni tó sọ pé òun gan ò tiẹ̀ mọ ẹni tó lè ṣẹlẹ̀ sóun gan òun ò tiẹ̀ mọ̀ bóun ó jẹ́ ni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ṣé nínú rẹ̀ ló fẹ́ fìgbàgbọ́ rẹ sí tàbí nínú ẹni tó jínde nínú ẹni tó kú tó sì jíǹde tó gòkèrè ọ̀run ta sì rí àwọn ẹlẹ́rìí pé bẹ́ẹ̀ ló rí ẹni tó gòkèrè ọ̀run tó jókòó lọ́wọ́ ọ̀tún ọlọ́run ṣé ò wà ní fìgbàgbọ́ rẹ sínú rẹ̀ àní nínú rẹ̀ ni ìgbàgbọ́ kì í ti kú níbẹ̀ nìkan ni ìgbàgbọ́ ti máa ń yè ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò dòdò Jésù n kò jẹ́ gbẹ́kẹ̀lé òun kan lẹ́yìn orúkọ ńlá Jésù àyànfẹ́ Jónà náà fẹ́ sá irú ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ tí Jésù bá ríru omi wí ó wá ṣẹlẹ̀ ó sá kúò ó rò pé òun lè sá kúò níwájú Olúwa nígbà tí a dé ẹsẹ̀ kẹrin ṣùgbọ́n Olúwa rán ẹ̀fúùfù ńlá jáde sí ojú òkun ìjì líle sì wà nínú òkun tó bẹ́ẹ̀ tí ọkọ̀ náà dàbí ẹni pé yóò fọ́ oh my God ìjì ọ̀hún pọ̀ ó dàbí ẹni wípé ọkọ̀ ọ̀hún yóò fọ́ ó dàbí ẹni wípé ìparun yóò dé ṣùgbọ́n ìgbàgbọ́ ọlọ́run kìí kùnà ìgbàgbọ́ nínú ọlọ́run kìí mú kìí mú wàhálà wá kìí mú parun wá nígbà wá dẹ́sẹ̀ karùn-ún onígbà náà ni àwọn atukọ̀ bẹ̀rù olúkúlùkù sì kígbe sí ọlọ́run rẹ̀ wọ́n kó ẹrù tí ó wà nínú ọkọ̀ dà sínú òkun láti mú un fẹ́rẹ̀ ṣùgbọ́n jóná sọ̀kalẹ̀ sí ẹ̀gbẹ́ ọkọ̀ ó sì dùbúlẹ̀ sùn wọra àyànfẹ́ gbogbo àwọn tó wà nú ọkọ̀ ẹ̀rù bà wọ́n wọ́n náà bẹ̀rẹ̀ sí ń kígbe pé ọlọ́run wọn níbi tí wọ́n fi ìgbàgbọ́ wọn sí ṣùgbọ́n ìgbàgbọ́ wọn kùnà àwọn ọlọ́run wọn tí wọ́n pè kùnà àwọn ọlọ́run wọn wọn ò lè dá wọn lóhùn torí pé wọ́n fi ìgbàgbọ́ síbi tí òye ń fi ìgbàgbọ́ sí wọ́n fi ìgbàgbọ́ sínú ọlọ́run tí ò lè dáni lóhùn wọ́n fi ìgbàgbọ́ sínú àwọn ọlọ́run tí ò lágbára ṣùgbọ́n ọlọ́run tí ó ní agbára bàbá Jésù Kristi olúwa wa ẹni tá a lè fi ìgbàgbọ́ bọ́ sínú rẹ̀ òun náà ni ó rán Jónà ṣẹ́ tí Jónà ń sá kó wájú rẹ̀ Jónà sì mọ̀ pé Ọlọ́run alágbára ló mọ̀ pé òun nìkan náà ni Jónà lọ sùn wọra àyànfẹ́ àwọn wọ̀nyí wọ́n ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ẹrù lọ́jọ́ náà wọ́n kó ẹrù wọn sọnù wọ́n máa jìyà púpọ̀ o ẹni tí ó bá ti fìgbàgbọ́ rẹ̀ síbi tí òye ó fi sí àdánù àti òfò ní máa yọrí sí ẹni tí ò bá fìgbàgbọ́ rẹ̀ sínú ìyè àìnípẹ̀kun tí ń ṣe Jésù olùgbàlà bí ìgbà tá bá léèyàn pàdánù ni bí ìgbà tá bá ní irú ẹni bẹ́ẹ̀ ń retí òfo ṣùgbọ́n bá fìgbàgbọ́ rẹ̀ sínú Jésù olùgbàlà tí ń ṣe ìyè àìnípẹ̀kun irú ẹni bẹ́ẹ̀ kò lè ṣòfò láéláé àwọn ìránṣẹ́kùnrin yìí wọ́n máa ṣòfò lọ́jọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àdánù ni wọ́n ní ní ẹsẹ̀ kẹfà ó ní bẹ́ẹ̀ ni olórí ọkọ̀ ọ̀tọ̀ wá sì wí fún pé kí ni ìwọ rò ìwọ olóorun dìde ké pe ọlọ́run rẹ bóyá ọlọ́run yóò ro tiwa kí àwa kí ó mọ̀ bá a ṣègbé olúkúlùkù wọn sì wí fún ẹgbẹ́ rẹ̀ pé wá sì wá sí ẹgbẹ́ rẹ̀ pé wá ẹ sì jẹ́ ká ṣe ká ṣẹ́ kèké kí àwa kí ó lè mọ ìtorí ta búburú yìí ṣe wá sórí wa bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́ kèké kèké sì mú Jónà gbogbo wọn pe ọlọ́run wọn àwọn ọlọ́run tí wọ́n mọ̀ pé wọ́n lè pè níbi wọ́n fi ìgbàgbọ́ wọn sí nínú àwọn òòṣà tán fi ìgbàgbọ́ wọn sí sínú àwọn ẹ̀sìn tán fi ìgbàgbọ́ wọn sí ṣùgbọ́n ìgbàgbọ́ wọn já wọn tàn mọ́ ìgbàgbọ́ wọn kùnà lọ́jọ́ náà ìgbàgbọ́ wọn kò múnádóko jésù ń bi yín léèrè níwèé ìrere lúkò kẹjọ ẹsẹ̀ twenty five pé ìgbàgbọ́ yín dà where is your faith níbo ló fi ìgbàgbọ́ rẹ sí ṣé nínú òkúta ni ṣé nínú ọlọ́run tí ò lágbára ni ṣé nínú òrìṣà ni ṣé nínú ẹ̀sìn ni ni ìwọ fi ìgbàgbọ́ rẹ sí ṣé ìgbàgbọ́ rẹ wà nínú jésù báyìí torí ẹ bá nígbàgbọ́ nínú jésù nìkan ló lè là ẹ bá nígbàgbọ́ nínú jésù nìkan ló lè mórí bọ́ ẹ bá nígbàgbọ́ nínú jésù nìkan ni ò lè kùnà ìgbàgbọ́ yín dà where is your faith níbo ló fi ìgbàgbọ́ rẹ sí àbálájọ nínú ìwé ìhìnrere ìwé ìhìnrere lùkù orí eighteen jésù béèrè béèrè ńlá kan ní ẹsẹ̀ kẹjọ ní abala bíi rẹ̀ nílà kejì ìwé ìhìnrere lùkù orí kẹjọ eh, orí orí kejìdínlógún luke eighteen verse eight b jésù béèrè pé gbẹ́tò ń bá dé ǹjẹ́ òun wà ìgbàgbọ́ láyé bí onímọ̀ wí fún yín yóò gbẹ̀san wọn kankan ṣùgbọ́n nígbà tí ọmọ ènìyàn bá dé yóò wá àrí ìgbàgbọ́ ní ayé ìbéèrè tí Jésù olùgbàlà ń béèrè rèé o ẹ̀yin àlùfáà tẹ́ ń gbọ́ mi ẹ̀yin wòlíì tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti máa wò mí ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ìgbàgbọ́ yín níbo ló wà ìgbàgbọ́ yín dáa tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run á máa tẹ̀síwájú lápá abẹ dáadáa ṣùgbọ́n ìbéèrè tí Jésù béèrè lónìí rèé o ìgbàgbọ́ yín dáa where's your faith ìgbà tí jésù bá ríru òkun wí ẹnu yà wọ́n ni wọ́n wò pé he ṣé àti ẹ̀rẹ́ ni tó kun máa ń gbọ́ tiẹ̀ ǹjẹ́ àti ẹ̀rẹ́ ni tí ìjì máa ń gbọ́ tiẹ̀ so ààrẹ ni tó jẹ́ wípé ẹ̀fúùfù máa ń gbọ́ tiẹ̀ jésù olùgbàlà ni ìjì tó ń jà ọ́ tó ń jà ayé rẹ ìjì àìrọ́mọ bí abọ́mọ̀ pé àìrọ́mọ bí ìjì ni èyí tó ń fi ìgbéyàwó rẹ làkàlàkà yìí ó mọ̀ pé ìjì ni èyí tí ò jẹ́ kíṣẹ́ rẹ ó lọ déédéé yìí o mọ̀ pé ìjì ni ṣùgbọ́n mo gbàdúrà lórúkọ Jésù Kristi olùgbàlà ẹni tí ìjì máa ń gbọ́ tiẹ̀ gbogbo ìjì tó ń jà ọ́ ìjì tó ń ja ayé rẹ ó dákẹ́jẹ́ lórúkọ Jésù ìgbàgbọ́ yín dà níbo lẹ fi gbàgbọ́ yín sí where is your faith where do you put your faith where do you keep your faith where do you exercise your faith níbo lo ti ń lò gbàgbọ́ rẹ inú ta ló ti ń lò inú bo ló fi sí níbo ló tọ́jú rẹ̀ sí ìgbàgbọ́ tó bá wà nínú Jésù nìkan ni kì í kùnà ìgbàgbọ́ tó wà nínú Jésù nìkan òun ni kì í ṣá òun ni kì í já ní kulẹ̀ àláfíà ní fún ọkàn rẹ àyànfẹ́ àláfíà Jésù Kristi kó máa bá ọ gbé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á wọnú apá kejì rẹ̀ lọ ìgbàgbọ́ yín dà where's your faith ìbéèrè tí Jésù ń béèrè lọ́wọ́ ọkùnrin tó ń béèrè lọ́wọ́ obìnrin tó ń béèrè lọ́wọ́ ọmọdé tó sì ń béèrè lọ́wọ́ àgbàlagbà pé nígbà tó ń bá dé ǹjẹ́ òun wá bá ìgbàgbọ́ láyé bí ǹjẹ́ òun ó bá ìgbàgbọ́ lọ́dọ̀ rẹ ǹjẹ́ òun ó bá ìgbàgbọ́ lọ́dọ̀ mi ǹjẹ́ ẹ̀yin wọ̀nyí sì máa gbàgbọ́ nínú Jésù ǹjẹ́ ẹ̀ní mú nǹkan míì pẹ̀lú Jésù kì í ṣe pé ẹ kú òní ilé ìjọsìn tán ẹ tún lọ ilé bàbá yẹ̀mí wò ẹ tún lọ sí ọ̀dọ̀ ìyá kan tí àrẹ̀mọ ni tí tún bá ní ṣètò kan lẹ́yìn ǹjẹ́ ìgbàgbọ́ yín ǹjẹ́ ó múná dóko nínú Jésù ǹjẹ́ ìgbàgbọ́ yín wà nínú Jésù síbẹ̀ ǹjẹ́ ìgbàgbọ́ yín ò tí ì yẹ kúrò lórí ìpìlẹ̀ tá a fi sí nígbà bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú bí ìwọ bá ṣe tán tó fẹ́ tún ìpìlẹ̀ ìgbàgbọ́ rẹ ṣe tó fẹ́ padà sójú ọ̀nà tàbí tí ìwọ tiẹ̀ fẹ́ mọ Jésù olùgbàlà tó sì fẹ́ gbé ìgbàgbọ́ rẹ ka ìpìlẹ̀ tó dájú tí kì í yẹ̀ tí kì í ṣubú tí kì í parun tí ṣe Jésù olùgbàlà fọwọ́ rẹ sókè àyà rẹ sọ pé Jésù olúwa mo ti tún gbọ́rọ̀ rẹ o mo ti gbọ́ wípé ìwọ ni àpáta ayérayé mo ti gbọ́ pé ìwọ gan-an lórísun ìgbàgbọ́ mo ti gbọ́ pé nínú rẹ nìkan ni ìgbàgbọ́ ti máa ń yè nínú rẹ ni ìgbàgbọ́ kì í ti kùnà mo gbà ọ́ gbọ́ lónìí o mo gbà pé ìwọ lọmọ ọlọ́run ọ̀gá ògo mo gba ikú àti àjíǹde rẹ gbọ́ gba ọkàn mi là sọ mi di mímọ́ fún mi ní ẹ̀mí mímọ́ rẹ kọrúkọ mi sínú ìwé ìyè ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́ òtítọ́ àti òdodo ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín bọ́bá aládùn àyẹn gbà mú kí ẹ kú oríire àdúrà mi ni pé jésù olùgbàlà kó gbọ́kàn rẹ là kó sọ ọkàn rẹ di mímọ́ kó sì fún ọ ní ẹ̀mí mímọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá lóhun kan láti bí mí ní ìbéèrè ni tàbí fún àdúrà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó ń lọ lójú móhùnmáwòrán zero eight zero three zero seven seven eight five nine three náà ni kí ẹ pè lọ́gán tẹ bá pè mí náà ni wọ́n dá yín lóhùn títí dọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láti máa pàdé ó kọ̀ mi ò ajínrere ben olúwakínyẹyẹ lórúkọ tèmi jẹ́ títí dìgbà náà mo kórin sábẹ́ orí ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá yín gbé kó máa bá yín wọlé kó máa bá yín jáde kẹwàá lálàáfíà kí orílẹ̀-èdè yìí wà lálàáfíà orílẹ̀-èdè nàìjíríà kó gba ìtura ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín.